أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على النبي محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àdúgbò fún ọlọ́run ọba wa ọba tó ṣe wípé òun náà ni òṣèlú àgbáyé láàárọ̀ yìí àwọn àgbẹ̀ ọlọ́run ọba yìí oríire àtìgbọ̀nà òun náà ní bọ́lọ́run tó yóò kárí ẹnì kọ̀ọ̀kan wa ìbànújẹ́ òfò àdánù àìrí jẹ àìrí mu àìrí náà àìrí lò kọ́lọ́run kó má jẹ́ sẹ́ni sẹ́ni kọ̀ọ̀kan wa à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì má ìyẹn kí á tún máa jẹ́sùn fún lẹ́yìn ọlọ́run bàbá àtúnjẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kò máa bá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa tí à ń tẹ̀lé ìlànà wa títí tí yóò fi di ọjọ́ ìgbéǹde alkiyama. Ìkúwátà lè máa ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a ń bá lọ lánàá òun náà ni àlùgbòlò máa ṣàṣejù níbi gbogbo nǹkan níbi ẹ̀sìn. bẹ́ẹ̀ náà ni níbi ìmà lílò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó lọ ọba ńlá tó tún fi ń ṣèkìlọ̀ fún wa àdìkà ń bẹ lánàá bọ́lá ọba ní nígbà tó ń kìlọ̀ fún àwọn tó ti wá ṣáájú wa àwọn Yahudi àti Nasara pé kán má ṣàṣejù kán jà àwọn ayé àyẹn jẹ́ àmọ̀ wípé ìgbàgbọ́ tí ò bá ti bá ìtọ́lọ̀ bá fi ká nígbàgbọ́ nù rẹ̀ lọ tí èèyàn bá ti wá nígbàgbọ́ nù ẹ̀ èèyàn ti dá láti ìdì nìyẹn tó ṣe é ṣe ìdí àrù nafsat ìlà ìdínilá ó sì fara rẹ̀ ti kárẹ̀ sí ọlọ́run rárá kò sí àṣejù nínú gbàgbọ́ tọ́lọ́ ọba aláàgbé kalẹ̀ bẹ́ẹ̀ náà ni aya ìtúngbà wa náà wí pátó lọ́n bá ń bá àwọn ìjọ tó ti wá ṣáájú wa wí a jẹ́ pé àwa ta tẹ̀lé wọn káwa náà kíyè sára a jẹ́ pé kémi àti yín náà káwa náà mọ́tàkì jù lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa ká mọ́tàkì nínú ìjọsìn ká sì mọ́tàkì nínú ìwà àwọn ṣàlàyé fún wa lánàá pé gbogbo tí mùsùlùmí bá fẹ́ ṣe ìgbàgbọ́ ní ìjọsìn ní ìlànà kan ní bóyá ìwà ní ìmúra ìwọṣọ gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ pé ó bèèrè lórí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam àìpé yẹn láti jù àìsí ìdúró èèyàn bẹ́ẹ̀ lálàkàtà títí yẹn láti sọ̀rọ̀ ìmúra lánàá kóbìnrin kó wọ jìlbáàbù látòkè délẹ̀ kó gbojú ẹ̀ kó lo handblock kìí ṣàṣejù kìí sì ṣàkàtà títí ẹ̀yin fẹ́ẹ̀ ṣe tó nǹkan aláburú lẹ́yìn yẹn àwọn tí òbá ti wá lè ṣe bẹ́ẹ̀ àwọn náà ní mọ̀ pẹ̀lú àwọn èèyàn nígbà ajé ayé ti pọ̀ ju tẹ́ bá tiẹ̀ lè fi ojúlẹ̀ tí ọkọ̀ títí ti ẹni kó máa fi ojúlẹ̀ kù àbí ta ni. fọ́kọ rẹ ni kó máa ṣe ojúlẹ̀ fún mi abẹ́gbọ́n rẹ àbábúrò rẹ tí ò lẹ́tọ̀ọ́ láti rojú rẹ àbò fẹ́ sọ òun náà tó lórí ibú bíi tiẹ̀ ò fẹ́ sọ dàbí ìwọ ti dà tòyẹ ló jẹ́ pé ìwọ tó bá ti mọ̀ nípa ẹ̀sìn wa wọ́n kìrìtìsáìsì kankan nípa ẹ̀sìn wa ò ní mọ̀ nípa ẹ̀sìn ṣé o lè mọ ara yóò jẹ nǹkan sí ẹ wà lọ sọ́dọ̀ dókítà dókítà wa prescribe oògùn fún ẹ tó mọ bá dókítà gbìyàn sí pé o ti jẹ pé oògùn báyìí lẹ́ẹ̀sọ tó fún òun lò tẹ́ẹ̀jẹ́ ní kí n lọ lo oògùn báyìí ó ti mọ bó ti tó mọ́rọ̀ ẹ̀mí rẹ ó ti mọ ní pé o mọ́ pẹ̀ àbí ilẹ̀ ló fẹ́ mọ̀ nísìnyí wọ́n wá jẹ́ tẹ́lọ̀ ṣé wíwọ̀n yẹn nísìnyí abẹ́bí ní jẹ́ tẹ́lọ̀ fi onáà ló ti búrú ojú ẹ̀wọ̀n wọn náà torí ká ló kọ́mọ̀ ètò ilé rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí èdè àlùsùnà wọ́n jẹ̀mú lé ọ̀rọ̀ sùnà ó lànà ń bẹ̀ yẹn tó bá jẹ́ ṣe mùsùlùmí wọ́n sọ̀rọ̀ nípa Islam wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀sìn tiẹ̀ wọ́n sì mọ́ mọ́ fi ẹ̀sìn tiẹ̀ mọ́ fi justify ètò yẹ káwọn ọmọ ṣe nínú Islam mùsùlùmí ni kó kíyè sára mi ò ti kọjá ìtọ́nà ọba àtúnṣe rẹ̀ pamí látẹ̀ sọ́lọ̀ lọ́wọ́ àlèwọ̀sẹ́lá kí wọ́n náà bá di alákàtà títí. Láti sọ àwọn alátejì lórí pé kẹmọ ẹgbẹ́ ẹni tí ìrẹ̀lẹ̀ ẹgbẹ́ ní kébèrè ní kébèrè. Kẹsàárì wọn lérò ẹ̀yẹ lòmíì ní oníbíríà. Láì tí ẹ̀ ti gbìyànjú táwọn afẹ́ẹ̀sì wọn ń ṣe lánàá lórí wọn kẹ tó dìklẹ́ wọn àndẹ́ ìwé tó fẹ́ dìklẹ́ títí ẹ bá wù kí ni mustawa àti ẹ ẹ̀lmíyá mítímà tó fi ń fi àtàtàrọ̀ ìtẹ̀bùdẹ̀ àwọn ìtẹ̀pẹ̀rẹ̀ eléyìí náà padà wá mọ́ ẹni kí ni àtẹjù tàbá ń sọ̀rọ̀ fáwọn kan tàbí ètò àwa náà gbọ́dọ̀ sí kí ni a gbọ́dọ̀ sàtẹ́jù ẹwọ́n lórí ọ̀rọ̀ àwẹ̀ nífi àti obìnrin kó mọ́ sọ pé kí o níṣòro wá mọ àwẹ̀ forty one fún ààrẹ àbáwẹ̀ twenty one day tẹ̀léǹtẹ̀lé kò sí ìyẹn nínú ẹ̀sìn wa ká gbàwẹ̀ aslan ẹ̀sìn ni ṣùgbọ́n tó bá fẹ́ gbàwẹ̀ àfikún ojú ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam ó gbà lérò tí ó bá tẹ̀lé àmì ó wà mọ̀ bẹ́ẹ̀ lọ fún ọ́ àlámọ̀rí ayé rẹ̀. Inú jẹ́ pé Mùsùlùmí ní tó òfin ní jẹ́ aláṣejù nìyẹn. Déédé òfin tọ́nà bá pa wà orí ẹ̀ náà nìwọ náà mọ̀ wá. Déédé orí ọlọ́ta nẹ́bí ju wá sí sallallahu alaihi wasallam ibẹ̀ yẹn náà ló mọ̀ wá. Kéèyàn ti ẹ̀gbọ́n wá sí ìṣe tó yẹ gan ó tó wá sàn ju kó wá ṣe àti ju ìdánilẹ́bí ògbé kalẹ̀ lọ sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n bí àwọn ti ń pọ́n àwẹ̀ arúgbó gẹ́gẹ́gẹ́ nínú oṣù rájà ìyàwó á ń tẹ̀lọ́ sí ọ̀làwọ̀ á ní a wọ́n ní àwẹ̀ tó yàtọ̀ sí ọmọdún ànábì ò gba àwẹ̀ kan tó tún pọ̀ tó ṣàbáàlì ṣàbáàlì yìí òun ló tún ta kọ́kọ́ nípa tó tún ọmọdún ó ní láàyè rẹ̀ lànàbì wọn ti ń gbà àwẹ̀ sallallahu alayhi wa sallam yóò wá sí ni fún ìdá ìlàjì tó kù ń ṣe ìdáda ìpolú omiṣáàrí ọ̀gọ̀dọ̀ lẹ́ni tí fi ń palẹ̀ mọ́ fún dídé ọ̀gọ̀dọ̀ orí ọwọ́ báwa náà gbọ́dọ̀ wà nìyẹn tí wọ́n bá fẹ́ gbà wẹ̀ ní yóò tún pọ̀ ògbọ́dọ̀ ju ṣàbán lọ ẹni pé àwẹ̀ bíi fifteen. tó tó bá ti kọjá ntánẹ́bí ṣe yẹn wọ́n ti ní tàjà wúùsù nìyẹn ó ti sá tó ìdílé ẹ̀ kò ti kọjá là àbí àwẹ̀ tó tún ní alègbà tó tún dá yàtọ̀ sí rẹmọdán òun náà ni kò gbàwẹ̀ lọ́jọ́ kan kò mọ́ gbàwẹ̀ lọ́jọ́ kejì kò gbà lọ́jọ́ kẹta kò mọ́ gbà lọ́jọ́ kẹrin nígbà tó bá fi para oṣù kan ó rí pé láàyè oṣù náà nìyẹn náà padà jẹ́ kan wá ní kò gbàwẹ̀ tó ọ̀tọ̀ oṣù kan láì ṣe rọmọdán àti èdè nìyẹn bẹ́ẹ̀ náà làwọn nọ́tìlà míì àwọn àfọ́ àti ògbẹ́sìn yìí wọ́n ti là kalẹ̀ fáwọn èèyàn náfìlà tó ṣe wí pé rákà kan ọgọ́rùn-ún kúló aláwo ló kà bẹ́ẹ̀. ilé ìfìlà ti jù náfìlà míì wà ìwòwò ni wọ́n ní kó tún máa yan náfìlà subhanallah tọ́lọ́ bá ń jẹba ti fẹ́ jọ́kì ẹ̀ mọ̀ wo aṣọ yìí ẹ̀yìn ní káàkiri ọmọ wo ọ kama wà ń wò yẹn náfìlà fọlọ́. tajawizu fil Qur'an ìrírí kọjá àlà nípa ṣéjù lórí alukur'an oníkẹ́ ní kan máa ka alukur'an látẹ̀yìn wá àbí kó máa dá ìtumọ̀ rẹ̀ rú gbogbo eléyìí kọ́ àti ìdùnnú nínú ẹ̀sìn wa. ọlọ́run bá tún wá jẹ́ ká mọ̀ pé àwọn ìjọ tó ti wá dájú wá ti ṣàkejì ó wá ń kìlọ̀ fáwa náà sábà wọnú sóra bí sóra tó nìsáà àbí sóra tó máa yí dáa àyà seventy two sí seventy three aláàní a'udhu billahi minash shaitanir rajim laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masihu ibn Maryam ọlọ́run ní kẹrí gbogbo àwọn tí wọ́n gbà wípé anábì Ìsá alayhi salam wípé ọlọ́run ni ọlọ́run ni wọ́n wò áyà tó dìklẹ́ àwọn kékeré rí nìyẹn wọ́n ní wà kọ́lá lùmọ̀sí ìyá àgbà ní sọ̀rọ̀ yìí anábì yìí sáfún ààrẹ alẹ́ ìsàlá àwọn gánú èèyàn ọmọ ìsírẹ́lì wọ́n gbọ́dọ̀ wà àárọ̀ bí wà ọ̀bá fún ẹ máa kólúwà mi àti kólúwà tìyínà ó ti jẹ́ fún ọmọ ìpè aláàlú lúwa òun òun náà lọ́lọ́ òun innahu man yushrik billah tẹ̀lé ẹnikẹ́ni tó bá fi lè bọ́lọ̀ wọ́rọ̀kún pàkọ́lé arọ́mọlúwà wà léyìí ìjànà dájúdájú ọlọ́ọ̀lọ́ àlá ó ti ṣe àlùjánà lé wọ̀búrú èèyàn bẹ́ẹ̀ wà máa wá òmìnira ibùdókì rẹ̀ tí wọ́n jẹ́ àyè gbére òun nínú náà wà máa lè dọ́ọ̀lù mi nàmì àǹsọ́ọ̀lù ó ní àwọn alábòsí òní rí olùrànlọ́wọ́ yẹn ní gbogbo tó bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run alábòsí ni wá ọlọ́run bá tún mú ìgbàgbọ́ wọn ní ìná tí wọ́n tún máa ń sọ wá tó lè jáwọn ìgbésẹ̀ ìsàkéjù ìrékọjá àlàlé léyìí torí pé ànábì ìsà lè pẹ̀lá kò dé mọ́ sábà ìlà ìyá àbí rògbòdìyà kò dé ipò pé ká mọ̀ pé lọ́lọ́run tàbí ká mọ̀ pé ní olúwa bẹ́ẹ̀ náà ni lẹ́yìn tàbí ṣe ìgbà kì í tún sọmọ ọlọ́run torí kọ́nà ọba ló wò bí wa wá ní làkọ̀dé káfárọ́ lẹ́bí nàkọ́lù iná ń ba àbáyé tó sálàtà dídájúdájú gbogbo àwọn tí bá ń sọ pé mẹ́ta lọ́gọ́rùn ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run bá wa ń sọ pé kèfèrí ni wá wà máa ń ní ilá ìlú ìlàrú wáhí kò tún sọ́nà mí ìmá jọlọ́ ọ̀kan náà lọ. wàyí lámìyàndáwó amáyàkúrò tí wọ́n bá pẹ́ ìdàkú níbi ìsọkúsọ ọ̀rọ̀ àsọgbọ́nú ìgbàgbọ́kígbàgbọ́ eléyìí wọ́n ń sọ lẹ́nu yìí làyàmọ́ sánálẹ́dì nàkàbàrò ní òòlù àbẹ́bùn àlè ọlọ́ọ̀ni a ẹlẹ́tẹ̀ẹ́ ilé yóò mọ̀ gba àwọn tó bá mọ̀ ìgbẹ́kẹ̀fẹ̀ yìí nínú wọn yìí mú sóràtò nípa àyà seventy two sí seventy three ọlọ́run bá tún sọ nípa àwọn yahudi àwọn júù pẹ̀lú àtẹ̀lù tiwọn náà ó ní wàá kọ́ láti lè yahudi òǹdẹ́rù olùkọ́ àwọn yahudi ní táwọn máa ń sọ ni pé òǹdẹ́rù lọmọ ọlọ́run. وقالت النصارى المسيح ابن الله ọlọ́run ní àwọn nàṣọ́rá àwọn náà tó ń sọ wípé anábì àyíṣà àdéṣàlá ọmọ ọlọ́run ni dáálẹ́ká kọ́ ló ń bí apùwá yìí ọlọ́run ní ọ̀rọ̀ sọkúsọ àsọgbẹ́nu tí wọ́n nìyẹn o ìdọ́rẹ́wò náà kó làlẹ́rí náà kápáró ní kọ́pù àwọn náà fi ọ̀rọ̀ jọ àwọn kèfèrí tó ti wá sáájú wọn náà nìyẹn kọ́ọ́tẹ́lẹ̀ ọmọ lọ́ ọlọ́run bá ti ṣẹ́gbẹ̀rẹ̀ wọ́n ti bínú sí wa anna yóò gbà kó ṣé kò wá yẹ kẹ́ fi ẹ̀rọnú ṣé kò yẹ kẹ́ sákò níbi kẹ́ máa dá àdàpàrọ̀ mọ́ ọlọ́run ọba yìí ni ṣé kò yí yẹ kẹ́ ronú pé a nǹkan tẹ́ mọ̀ ń wí yóò lẹ́yìn o ṣọ́wọ́n tó sáwọ́bà áyà tààtì tó bá wá wo gbogbo àwọn àyàtà ti sọ yìí àwọn ìgbàgbọ́ tí ò dáa tó wà lára àwọn tó ti wá ṣáájú ọlọ́run ọba àlá olùkọ̀ndẹ́mù rẹ̀ fún wa nínú ìgbàgbọ́ pé àgbọ̀dọ̀ ti gbàgbọ́ jọ wọ́n bẹ́ẹ̀ náà làwọn nǹkan tí wọ́n bá ń ṣe ló bá ti jẹ mọ́rọ̀ ẹ̀sìn àgbọ̀dọ̀ yẹra fún ògbóró àwọn nǹkan nígbà tí ìdí wá látọ̀dọ̀ máa ògbóni ẹ̀sán ọdí ọlọ́wọ́ àná àná òkọ́ọ̀lù wọ́n sọ báyìí pé òjíṣẹ́ ọlọ́run ti gàdọ̀ ọlọ́run kó máa bá wọn sọ tí ní mìíràn ó máa sì ládàáná ló máa ṣàfà àti àwọn ìran èèyàn méjì kan máa bẹ nínú àwọn ọmọlẹ́yìn mi o tó ṣe wípé wọn ò ní rí sípẹ́ òun lọ́dọ̀ ọlọ́run gbéga àwọn ẹni àkọ́kọ́ òun náà ní tòótọ́ nù dọ̀lú gàṣú àwọn tó bá jẹ́ ọba àbí aláṣẹ tó wá jẹ́ alábòsí tó ń jẹ́ alábòsí tó tún wá jẹ́ gasuron tyrant aninilára èyí tó gbẹ tó bá ti jó lórí nìkan tí èsè déédéé láàrin àwọn èèyàn bákan náà tó tún wá jẹ́ ni tí máa ń kó nira bá àwọn èèyàn pé irú àwọn olórí bẹ́ẹ̀ wọn ò ní rí ìsìnkú òun lọ́dọ̀ ọlọ́run. àwọn ẹlẹ́ẹ̀kejì wàgẹ́rẹ́ fi dín àtàwọn tí bá ti ń ṣe àṣejù níbi ọ̀rọ̀ ẹ̀sìn. wọ́n ní yẹ́nì àdó àlẹ́ yìí pé òun ó jẹ́rìí lórí wọn pé bí wọ́n ṣe rí nìyẹn àmọ́ lè jẹ́rìí lórí wọn ọ̀yàtàbá rọrùn ní ó ó sì sọ pé tọ́ òun ìtararó àwọn èèyàn bẹ́ẹ̀ ìtànàbí ìbàdàn lọ sọ́mọ ọmọ wa ìrọ̀fẹ́lá wípé òun èsì ara àwọn olórí tí wọ́n ń fara níyàn títí wọ́n ń ṣàbòsí bákan náà àwọn alátẹ̀jù ẹ̀sìn ànábì ti yọra rẹ̀ kúrò lára wọn sọ́lọ̀ lọ wà ní ìrọ̀fẹ́lá ìlẹ́bi jẹ́ pé tó bá fẹ́ sẹ́sì ìwọ̀n ọmọ ìyá mi wọ́n ṣàpèjú bí ẹ̀sìn bákan náà tọ́lọ́n bá n'ụlọ wá sàánú rẹ ipò jẹ́ olórí níbi kan gbìyànjú kó o ṣe déédéé pẹ̀lú àwọn èèyàn tó bá ń darí wọ́n ti jẹ́ni tí ó máa kó nira bá àwọn èèyàn ní ìparí wọ́n ní mọ̀dọ́rì nínú àwọn aburú tí kó báni wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ ní máa ń jẹ́ kí èèyàn ó jìnà sọ́lọ̀ yìí sì máa ń jẹ́ kí iná ó jẹ́ ọ̀ràn yàn fún yàn. wọ́n ní bákan náà ẹlẹ́ẹ̀kejì alẹ́ ìjìbá ọ̀hánil àmàl téèyàn bá ti máa ń ṣàkejì lórí nǹkan yóò padà fi iṣẹ́ òun lẹ̀ náà ni kò ní lè tẹ̀síwájú má wàhádàmú àlùmọ̀dà wà má ti àlẹ́ wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta dalilu dáhùn àkìlẹ̀ wà mọ́dẹ́kálùn lè tàṣáájú ti ṣe ìtọ́ wọ́n nígbà bá ti ń pàtẹ́jù níbi nǹkan àbí níbi ẹ̀sìn ó jẹ́ kí èèyàn máa mọ̀ wípé làákàyè rẹ̀ ní bẹ́ẹ̀ ó lẹ̀ bákan náà ó tún wá jẹ́ entland ojú ọ̀nà tí ṣàìtọ́nù máa ń lò láti fi lékè tí ó fi borí èèyàn wọ́n tó bá ti ń pàtẹ́jù ṣàìtọ́nù ó penetrate wẹ̀ ní ara ó mọ̀ wá mọ̀ ṣiṣẹ́ tó mọ̀ wò pé ààrẹ ẹ̀sán bẹ̀ yàrá kò ní rí ẹ̀sán bẹ̀ wọ́n ní ẹlẹ́ẹ̀kẹrin dalilul jahl wa qillati al-fahm ẹni tó bá ti já láti jù lórí ẹ̀sìn àbí lórí wà àbí lórí gbogbo nǹkan ìwà akatakítí rẹ̀ ń àtẹ́jú rẹ̀ ń oúnjẹ àmọ̀ ìfẹ́ aláìmọ̀kan lélẹ́yìí àti ẹni tó ṣe pé àgbọ́yé rẹ̀ ń kọ́ kò tó nǹkan. wọ́n ní ẹlẹ́ẹ̀karùn-ún yóò rí tòlùwàtòwà ẹni tí bá máa ń ṣàṣejù yóò máa ṣe ju yóò jogun ròyìnròyìn ròyìnròyìn yẹn oná ló kò bá láyé àti lálùkì àmà wọ́n ní ẹlẹ́ẹ̀kẹfà tó jẹ́ parí dínkù náà ẹni bá ti ń ṣàkejì nínú ẹ̀sìn nínú wà síbẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀mí rẹ̀ ó kún pínpín ìfúnpínpín yóò máa dé bá nínú ẹ̀mí wàdàwámu alẹ́hùsùnì àti ìbànújẹ́ tí ò lópin continuous sadness nínú yóò kàn máa bàjẹ́ ní gbogbo ìgbà ni torí pé ó fi sí ọkàn rẹ̀ fún sẹ́yìntàn nígbà tó ti ń ṣàṣejù yẹn àhà tó ìdí ọmọ bá oní gbogbo àwọn tá a kálẹ̀ àgbẹ̀ ọlọ́run ìwà àṣejù nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ sísọ nínú ìṣe àbí ìwà ọlọ́run mọ́tẹ́lẹ̀ wàhálà wà bẹ́ẹ̀ o subhanaka lahumma bi amdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعن ذلك